èyẹ kọ́ nóhùn àjìṣẹ́ kírì rẹ̀ èyí kà ṣe ti onúwé tó ṣe ẹ̀sánlẹ́gbá tàkà pé òun ọ̀kẹ́ ìjọ tógún sí nọ́nọ́ràn ṣọ́gbá nọ́dán twenty twenty one àpòjẹ́ kẹ́nẹ́ tó núwé dẹ̀ kà ṣe ọ̀fọ̀ǹhà ti ẹ̀ǹhà bédé tó ṣe ẹ́ ṣe ọ̀ṣọ́gbá ùpìàǹhà èyí dẹ̀ kà ṣe òkè kọ́wé ẹ̀sánlẹ́gbá ro. E ti ọdún 2021. Níwọ̀n àjòyìnbó This is our Ìṣekiri language study for today 19 January 2021. Our lesson topic for today is those words that begin with a vowel e in their pronunciation. This is lesson series 19 of 2021 of Onhari, these are the words. Ẹ̀dàn ẹ̀dàn ta lè ronú òyìnbó ṣe heart heart léwì ọ̀fọ̀ oníyéwé nẹ́ẹ̀dàn tó ní oníyéwé nẹ́ẹ̀dàn tó ni. this person has a strong heart. This person has a strong heart. Ẹ mọ ẹ mọ ta lẹ́rọ náà òyìnbó ṣe drink drink níwèé ọ̀fọ̀ ẹ mọ wéyé jù ẹ mọ wéyé jù náà òyìnbó this drink is too much. This drink is too much. Ẹja ẹja ta lè ronú òun òyìnbó ṣe fish fish néwì ọ̀fọ̀ ẹja aromi òǹbírí ẹja omi ara òǹre winaran ẹja aromi òǹbírí ẹja omi ara òǹre winaran. The fishes we have are the freshwater fishes and the salt water or marine fishes. The fishes we have are the freshwater fishes and the salt water or marine fishes. Ẹran no n'óhùn ìbò animal animal or meat. meat n'ewì ọ̀fọ̀ ẹranko ẹran ajá òǹbírí ẹran mi òǹrewì nọ́ran ẹranko ẹran ajá òǹbírí ẹran mi òǹrewì nọ́ran there are the bush animals untamed domesticated animals and the marine animals. There are the bush animals, untamed, domesticated animals, and the marine animals. Ẹ̀wù ẹ̀wù talẹ̀ onóhùn òyìnbó ṣe dress dress ẹ̀wù rẹ̀wé sẹ̀ngwà ẹ̀wù rẹ̀wé sẹ̀ngwà nóhùn òyìnbó this your dress is beautiful this your dress is beautiful ẹjọ́ ẹjọ́ lóhùn òyìnbó case or trouble case or trouble léwu ọ̀fọ̀ onẹjọ́ ní ẹ̀gwàrì. E Onejo ní Egwari. He has a case in court. He has a case in court. Ẹjọ́ ẹjọ́ òun ká fẹ́. Ẹjọ́ ẹjọ́ òun ká fẹ́. He is a troublemaker. He is a troublemaker. Ẹnẹ́. ene n'ụmụ oyibo we we léwì ọ̀fọ̀ ìrẹ́yé máa tó méjì mẹ́ta wẹ́rẹ̀gbà bọ̀wọ̀ àkàgín ẹnẹ ìrẹ́yé máa tó méjì mẹ́ta wẹ́rẹ̀gbà bọ̀wọ̀ àkàgín ene n'ụmụ oyibo where you have two three or more persons you say we. Where you have two, three, or more persons, you say we. Ẹ̀rín ẹ̀rín ta lẹ̀rọ náà òyìnbó ṣe laugh laugh níwì ọ̀fọ̀ àyànfọ́ rẹ rẹ gbé mi nẹ́rìn àyànfọ́ rẹ rẹ gbé mi Nehrin. Nohun Ibo, it is your comedic words that is making me laugh. It is your comedic words that is making me laugh. Ẹ̀ràn ẹ̀ràn ta lẹ̀rọ Nohun Ibo ṣe shane shane níwèé ọ̀fọ̀ ẹ̀ràn tó wúgùn rẹ̀ wé káàbírí àgàrà tó wọ fẹ́ wé jù jọ gẹrẹrẹ engato wugurorewe ka biri aghara tuwofewe jọ gẹrẹrẹ n'ụmụ igbo the chain on your neck properly befits your outfit the chain on your neck properly befits your outfit ẹni ẹni ta lẹ̀rọ n'ụmụ igbo ṣe mat mat n'ewiofor iyemi resusunshi orige niweshi iyemi resusunshi orige niweshi n'ohun oyinbo it was my mother who slept on this mat before now it was my mother who slept on this mat before now àpèjẹ kọ́ni tó núwé dẹ̀ kashe ọfọng'ati eng'abede toshe e she oshogwa ukpiana ene dọkpe gbadede tokabire ne kolu gbakakwekọwe nara gbọjọ ene biana gị danga ma mụanọ gbashare maka birọfọ tó kẹ̀kọ́ ẹnẹwé tó máa pọ́ àwọn ene waka dumune nira dede gbaka mu wọnran ní ọ̀fọ̀ tí arama bírọ̀ bírí oyè tè kan tó gbẹnẹ aṣẹrun tòyìnbó pè wí ọ̀tọ̀ ẹ̀kọ́ ta múlẹ̀ fún wé kàṣe ọ̀nàrọ̀ ọ̀mẹ̀sì egat ajémijẹyémi ógbèmí ọ̀mọ̀nùkàrín àpèjàmí kàṣe ẹ̀dẹ́mayògè. E o oh.